mo rí òdòdó kan tó rẹwà púpọ̀ nínú àgbàlá yín inú mi á dẹ̀ dùn tí ẹ bá gbà mí láàyè láti já òdòdó lọ. obìnrin ah, nǹkan ni ìwọ náà ń gbé ló nǹkan ni ló ń jó. àdírí tá a bí ọmọbìnrin àdáyé ìfẹ́ pé oríṣiríṣi hit and run ó wà ẹnikẹ́ni tó bá fẹ́ fẹ́ ọmọ mi ó máa ra káà ó fẹ́ ra mọ́tò fún girlfriend. a máa fẹ́ ra wa nígbà tí wọ́n bá ti mọ̀ mọ́ gúnmọ́ tí wọ́n mọ̀ káàkiri títì tí wọ́n bá ti mọ̀ ọ́ tán ṣé wọ́n lọ́wọ́ àgẹ̀dọ̀ yẹn wọ́n máa lé. E ó kò fẹ́ kò mọ̀ pé àwọn ọkùnrin kà ní wọn. nítorí ẹni bàbá àgbà mi parọ́ fún mi pé dádì ti kú. àwọn ilé ìta náà ṣé fún mi ṣé fún mi ṣé fún mi láàrin mi àti ọmọ tó ṣe fún mi ọlọ́run tó fi. don't tell me pé inú ọjà tí mo ti meet ẹ ibẹ̀ ló ń sùn. bẹ́ẹ̀ ni ma. sorry sir ọmọ ọ̀dọ̀ tí mo mi bring come. bring come yẹn ò ní èdè yorùbá. ah! ah! leave me alone. ọ̀rẹ́ rìn dájú pa kò dájú ló kówó. tí bá ní mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó níṣu lọ́ka. tó bá fẹ́ fi ọmọ tèmi ṣèyí fún mi wàá kọ́ ilé ńlá kan fún mi. ti bàjẹ́ lẹ́nu tiẹ̀ ti ó yá ẹ bá mi mú ẹ bá mi mú ẹ bá mi múlẹ̀ ẹ mú ẹ mú ẹ mú aṣẹ́wó olóṣì gbọ́kọ́gbọ́kọ́ wéré. Tẹ̀bá rí lọ́nà ẹ bá mi mú o, aṣẹ́wó ni o, aṣẹ́wó, aṣẹ́wó, olóṣì, ìbúlọ́gbà, òun náà ìbúlọ́gbà, ìbúlọ́gbà ayé ẹ ti bàjẹ́ lẹ́nìí olóṣì ọmọ aṣẹ́wó aṣẹ́wó nínàbì ìwọ òun dẹ ìwọ tiẹ ti tán lẹ́nìí aṣẹ́wó aṣẹ́wó olóṣì aṣẹ́wó aṣẹ́wó oníranù ìwọ tiẹ ti tán lẹ́nìí tí bá mú ẹ tí bá fi lè bá ayé ẹ ti bàjẹ́ lẹ́nìí olóṣì ìmọ̀lẹ́gbà aṣẹ́wó nínàbì ìwọ òun dẹ tẹ́lẹ̀ bá ṣe wo ọmọ ibo nílẹ̀ wọ̀ bọ́mẹ́gbà bábúfìlà mi bábúfìlà mi ayé ẹ̀ ti bàjẹ́ lẹ́nìí olóṣì ọmọ gbọ́kọ́gbọ́kọ́ wèrè wèrè aṣẹ́wó tí bá mú ẹ aṣẹ́wó ọmọ ìwọ tiẹ̀ ti tán lẹ́nìí aṣẹ́wó aṣẹ́wó nínà bì ìwọ wo ìwọ tiẹ̀ ti tán lẹ́nìí aṣẹ́wó aṣẹ́wó. olóṣì aṣẹ́wó aṣẹ́wó oníranù ṣọ́ọ̀rẹ́ olóṣì aṣẹ́wó olóṣì ẹ̀ wọ́n gbọ́dọ̀ náírà ti pa tí wọ́n fi náà wọ́n tí ẹ ti bàjẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé ọmọ òfò tẹ́bí tẹ́lẹ̀bí mọ ẹ̀pẹ̀gẹ́rẹ̀ fún mi olórí burúkú ọmọ tẹ́bí àbí pàgbé ọmọ tẹ́bí ẹ̀pẹ̀gẹ́rẹ̀ fún mi. ẹbí òbí mo lórí burúkú ìwádìí kò jẹ́ lórí burúkú fáwọn òbí ẹ̀ kí ni ìtumọ̀ yẹn lójú mi náà. ẹ gbà mí ṣáàbì ọmọ lé ní àbábí àgbà ẹ sọ pé òmùkún nínàbì lọmọ yín ni. èmi ò mọ̀ pé mi ò ṣàbí amọ̀ onínàbì èyí ń kọ́ ikọ̀ ọ̀gbẹ́ kan nìyí ikọ̀ kan náà nìyí. màmá tẹ́ ẹ bá ní ẹni pé ọmọ yín jáde fún mi ẹ bá mi sọ fún nígbà tí bá tún ká ọmọ yín pẹ̀lú ọkọ mi òkú méjì máa bá lọ́hùn lé bẹ́ẹ̀ ni mo sọ fún mi. ṣùgbọ́n ọkọ ẹ lórí ọmọ mi ni. ọwọ́ wọn lórí ara wọn tọ́lá ń pariwo. sábà lè sọ lẹ́nu yín báyìí. ó ti mò ń kéde ìtọ́ mo tú síta. bóyá mo gbá lórí ọkọ mi o bí àmì ò bọ́kọ́ mi lórí ẹ̀ ẹ sọ fún un níjọ́ tó bá ti bá mi dọ́rú ẹ̀ èmi fúnra mi ni máa pa. eyín wọn ló máa parẹ́ ò lè pọ́mọ tèmi o ikú kò lè pọ́mọ tèmi ìwọ ni kò parẹ́. ẹ o màmá bóyá ikú máa pọmọ yín o bóyá ikú ò ní pọmọ yín o aṣojú ìlà ti yín. ẹ wo ẹ kó bèmí dánwó ẹ wò ẹ rí mi ò bí ṣe fẹ́ sí láṣẹ ṣeré obìnrin kò sẹ́ni tí ó lè fi jẹ mo fẹ́ mo fẹ́ o. atila atila kọ́ńtà kókó lẹ́yìn gbígbí ló ń sá sí ó yòó wọn yìí lọ wọn dúró di ẹni kí ló dé tẹ́tí ẹ̀ di báyìí tó kì í gbọ́ràn mo sọ fún ẹ wípé ọjà tó bá lẹ́jọ́ nu èèyàn kì í tà sílé wàá pọ̀ sókèrè rajà sún síta àbí mi ò ń sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ wo màmá ẹ orí pápápá ló bá mi èmi kò sọ di paracetamol mo dẹ̀ ló bí oògùn. o sọ di paracetamol o lò ó bí oògùn àbí o ti wá dogun mọ́ ẹ lọ́wọ́ ń sì kí ló fẹ́ ṣe ariwo làwọn ọmọ burúkú yẹn palẹ̀ mi lórí ń bẹ̀ yẹn tó ń pariwo tó bẹ̀rẹ̀ sí ní bú mi èmi ìyá àyà èmi ìyá òṣì ẹ́ tẹ́mi náà bá gbó lẹ́nu ni mi ní rẹ́sì fún wọn tó fi lọ tó bá jẹ́ bàbá ẹ̀ wà lẹ́sì ṣófin kan tún kọ́ yẹn ni. ẹ wò rọgẹ ní bàbá máa gbójú ni o torí ká ní amúta ni nǹkan tèmi ní èmi ta kán lè fẹ́ mi lówó. tèmi ṣáà ni pé ṣáà ìtùbọ̀ sókèrè sún síta ẹ má jẹ́ kó máa fi wáṣẹ̀ sìn má jẹ́ káwọn ẹlẹ́nu rẹ́sọ̀ kan máa rí nǹkan wí. ẹ wò kò sí wàhálà. ó wá lọ́wẹ̀. má lọ wọlé lọ́wẹ̀ náà ni kò sí. Ah, ah. má ti wẹ̀ tán sí mo tún jáde. ẹ ti ẹ lọ́wẹ̀ ṣáà má jòó tó sí dìde bàbá ṣe fẹ́ sí láṣẹ fún yín kò ṣeré òmìnire kò sẹ́ni tí ó lè fún jẹ mo fẹ́ mo fẹ́ o. ọlọ́run ọlọ́run gbàgbé ẹ̀ ọlọ́run ṣorí bí mo ṣe wà bí mo ṣe wà ó yẹ kí n máa lọ sílé ni hmm. nítorí ti rẹ̀ mí àmọ́ torí ti tiẹ̀ mi ní lọlé a máa ń lọ sí támàkì báyìí ni mo ń lọ òtún ẹ̀ máa kọ́ lọ bá ọ wèrè tó wà mẹ́gbẹ̀ẹ́ aláìkí ló ṣẹlẹ̀ èlò lẹ palẹ̀ tọ́bátà ti sọ fún mi màá kàn ṣe kí ni màá dà sí ẹni gbá lọ́wọ́ kan. <laughs> jàrú kí ni ìtumọ̀. kí ni ìtumọ̀ májà kí ni ìtumọ̀ májà o. sọ̀rọ̀ serious now kí ni ìtumọ̀ kò yé mi nǹkan tó ń sọ kò yé mi i don't understand. ẹ jẹ́ gbé ẹ débẹ̀ jẹ́ ń ja ẹ̀ tán nǹkan tẹ́mi sọ ni pé hmm. bí mo ṣe wà kò sówó lọ́wọ́ mi ẹ̀bọ̀ kémi kan fi dé tarmac kí ni báwọn wèrè sọ pé àlàyé kí ló wà lẹ́kọ́ dẹ̀ kò fún mi kí èmi dẹ̀ dà sí wọ. jàrú o ṣe ń sọ̀rọ̀ báyìí ah. mi ò láìkí ẹ o when you know say money no dey down why you call me say make I come why you call me. à ah, má ṣe bẹ́ẹ̀ náà má ṣe bẹ́ẹ̀ àbá mi ṣe ní pìyẹ̀ ọ̀rọ̀ ó ti yẹ ọ̀ǹtajà tọ̀ọ̀rajà làwọn méjì náà oníwàá mi ni má pìyẹ̀ ìlànà tí mo sọ ilé iṣẹ́ nǹkan tó pẹ́ títí kémi kan fi dé támà kí lè mowó kémi lè dà sí ìwọ ni. ṣé o pé last time tí mo wá náà kò fún mi lówó. àwa máa gègé sẹ́yìn tí bá dẹ̀ ti dé màá kọ́ pa àwọn wèrè pé ẹ wá kí ló ṣẹlẹ̀ ìlú ló wà nílẹ̀ tí máa kó fún mi máa dà sí ẹni gbà ah, ah. lẹ́sẹ̀kẹsẹ̀. kí ni ìtumọ̀ ìtumọ̀ màgà náà nìyẹn kí ni ìtumọ̀ màgà kí ni ìtumọ̀ màgà o. yàrá serious jàre nǹkan tó ń sọ òye mi. nǹkan tí mò ń ja ìtọ́ náà ni pé kò sówó lọ́wọ́ mi sí tèmi bá ti dé tamak akọ́bìnrin lọ́wọ́ àwọn ọmọ yẹn pé èlò rẹ ti palẹ̀ wọ́n lẹ̀ kó wọ́n sọ fún mi èmi adé dá sí wọ gbà lọ́wọ́ kan náà. lẹ́yìn tí mo bẹ ṣe gbogbo eré tán àbí mo fún n three sixty style Tecno Ginger wọ́n á sọ fún wa fún mi stories jàre i no like am. Um, mi ò like last time tí mo wá náà ò fún mi lówó náà. má máa tún gègé sẹ́yìn náà o á gègé sẹ́yìn gègé lọ síwájú kò lè lọ score náà o ọmọ kẹfẹ́ ti ń para sẹ́yìn o tún ń bọ́ sínú ilé ẹ̀ ni ó ti yẹ má tún máa sọ èyí tó ti lọ èyí tó ti lọ ti lọ ó ti yẹ kó jẹ́ ká sọ ti sì tèmi máa ti dé támàkì máa fún ẹ ni ó ti yẹ gbogbo ìgbà tó ń gbé olúwa náà sì wọn kọ̀rọ̀ kó bẹ àgélédé ọ̀bẹ ìlà òun ò kó dẹ rí bẹ́ẹ̀. jàrú mo mọ nǹkan tó ń ṣe ẹ ó mọ pé mo ní feelings fún ẹ you know say me i like you ló fi ṣe nǹkan tó ń ṣe. o láì gidi jọ. i like you for real ọ̀lẹ́ náà tàbí olóṣó olóṣó no get respect máa pariwo máa gbowó mi lọ́wọ́ ẹ̀ máa disgrace yẹ eh. but me lè ṣe yẹn fún ẹ because of my person my padi but ó bẹ́ńbé kò bẹ́ńbé just find me something. o láì gidi jọ o láì gidi ọjọ́ mi mú ẹ ní o nífẹ̀ẹ́ mi i like you o eh, nífẹ̀ẹ́ mi ṣé o jẹ́ kí n já ẹ̀jọ́ o mm-hmm. ti yẹ igbó òun ni bá wà ká iṣẹ́ ni kédùbà ó ti ẹgbẹ́ àsìkò ó sì ní tèmi jàrú tó bá gbé lóbi náà kàn ṣe ń ṣe ẹmu náà ń ṣe ẹmu ní jẹ̀nà jẹ̀nà jẹ̀nà yóò wà nífẹ̀ẹ́ mi bọ́ tí wọ́n ti bá ti gbá gbàás mo gbá wà gbòós mo tún mu láàrin gbà mo wá mu látẹ̀yìn gbógbógbó. àwọn ẹ̀ka sọ̀hún jáde <laughs> ó kúkú mèrè náà ṣùpọ̀ lẹ́nu. ènìyàn náà dúró. ó dá ó dá ó bẹ́ńbẹ́ kò bẹ́ńbẹ́ fún mi lóògùn tẹ̀ fi wọ mọ́tò lọ́lẹ̀. àdílé náà ṣe báyìí má ṣe bẹ́ẹ̀ káyìn náà káìsẹ̀ káìjọ kò dáná àwọn àní mo ti já ìdá nínú ìgò lówó lọ́wọ́ bí mo ṣe wà yìí lórí tẹ̀ ní máa fẹsẹ̀ o tí máa fi lọ sí tarmac wọn náà fẹsẹ̀ ṣá náà. kẹrin kò sóògùn kó lówó mi. ẹ fẹsẹ̀ gbé ìwọ náà ló fẹ́ sí olóò nífẹ̀ẹ́ mi ṣé kò sí fẹ́ mọ́ ni ìwọ ló fẹsẹ̀ rìn nígbà tí mi náà fẹ́ fẹsẹ̀ rìn kò dáná àwọn àwọn òdẹ̀sọ́gbó onífẹ̀ẹ́ mi. You know, ń ṣe ẹ àmọ́ jẹ́ stop rẹ o má lè mí dẹrù mi o má lè mí dẹrù mi o. Oh. Chimo <laughs> all of us carry ourselves come Lagos to come find greener pasture you with all this overload you carry front you carry back you dey do òṣòfin hmm. ṣó mad ni ṣó mad ni ah, ṣó mad ni abo mad gangan. àbí o. eléyìí ti máàdì náà mm-hmm. ah, ládé tí o bá ṣe pé o máàdì irú jaru yẹn a máa gbé ẹ lọ sí skul ṣó foyín sí ni àbó fadùn sí. àṣà. no tell me. ọ̀rẹ́ sọ̀rọ̀ so tó owó bí èrè ìdúmọ̀ta yìí. Um, can I say something? You fit to talk, oh. Hmm? But before you open your mouth, talk. Carry your right hand. Put hand close to your mouth. Come whisper. If you smell, eh, just shut up your mouth. Hmm? Me chop Eh, mi ní kò ní fún mi lówó Jaru máa fún mi lówó Jaru go pay me he eh, go pay me but ọkọ ah, ṣèlú báyìí ni he go gas pay my money now so ah. ma calm down fún mi abeg. Ah, aṣọ ọgàn tó yìí aṣọ ló fi bò ó. ọ̀rọ̀ bó ṣe sẹ́ Jaru pay me my money. Ládé ládé ah. joshua mọ̀ pé kò ló wà yìí ó ní láti yá ẹ ń bẹ́ẹ̀ náà. wake up collect your money. Ah. Eh. Ah, èkó ló wà. ẹ eh, eh. wò ẹ máa calm down fún mi náà ṣebí jàre tẹ̀ ń wò yẹn you go pay me my money now mo ń dájọ́ sí lọ́wọ́. ládé bíkọ ní túnú ibà you dey talk like mumu you see wetin you dey talk eh e dey vex me for my body e dey vex me from my belly. anyway ha like Pípìládé for carry ilé you see Osofin madam MUMU United e dey share for everybody They pay carry all the whole house. Oh? hope you know say tomorrow month go end. amaka i know momo. Momo. mo mm-hmm. mọ na you be mumu. Mm-hmm. mm I know. But for real, Amaka is in Tasini, and I don't like her. I become for Shunje, Shunje one, they are the only. I never is insist today. Ìgbà tó wọ́ra ẹ ebi ò pa ẹ́. Ó lọ sókè, ó lọ change aṣọ ẹ, ebi ò pa ẹ́ ńgbà ẹ̀. Ìgbà tó wá débí tá à ń nú ẹ ní òótọ́ ọ̀rọ̀. Ìgbà yẹn ló mọ̀ pé ebi ń pa ẹ́. Àbí? O fẹ́ fi fi wa danu. bẹ́ẹ̀ ni pé gbogbo nǹkan tá à ń sọ látẹ̀ẹ̀kọ́ yẹn kò ní mí nìbẹ́ pé trash ni ṣé orí ebi ló ń pa mọ́nàmọ́ná kú ebi yẹn ló máa pa ẹ́ kù. ọlọ́pàá ìwọ ń tèpè ẹ máa calm down now no dey calm down for me now. kò sí wàhálà tẹra eléré ibú eléré ibú ọmọ ìyá alákàrà yóò mọ pin káàkiri náà ni mo mọ pé wọn ni. tiẹ̀ ti wá ta. tiẹ̀ ó ta. Ah! dúró náà jẹ́ ǹdí ẹ ṣé ọ ṣe pé kíní ìfún ẹ ni. ẹ kí wàá ní tiẹ̀ ń bẹ̀. gbogbo ìgbà níbi tó bá ti ká ẹ mọ́ ni wọ́n mú ẹ mọ́ kọ́nà wọ́n mọ̀ ẹ mọ́ gbòógiri wọ́n mú ẹ mọ́ sílì gbogbo ibi tó bá ti mú ẹ ni ṣáyé ṣì ẹ ni. Ah! wá olórí burúkú yẹn ni kí ni ìṣòro ẹ gan sọ fún mi mo fẹ́ dà ọ̀dẹ̀ lọ wọlé wọn bẹ́ẹ̀ kó para kó tó wá sórí burúkú ẹ̀ kí ni ìṣòro ẹ̀ tó ń jà lẹ́kẹ̀ẹ́ ti ṣe kàn ẹ́ ní tání ẹ́. ẹ eléyìí ibú dọ̀dọ̀ yọ̀ èmi ò rí ẹ bá wí èmi fà ló ń jẹ. ẹnẹlẹ́ni ètí kọ mọ kéré ibú lọ. Ah, ta ló máa rẹ́sẹ̀ rèé lẹ̀ tí ò ní ibù wèrè tó ń pè kéré mi ló jẹ́ kó pé dọ́dọ̀ wèrè bíi tiẹ̀. fi orí ẹ̀ ló burú tọ́lá èmi ògùn nǹkan tó wá yọjú ṣe mí ṣàṣọ ọkọ ẹ mú mo ti fọkọ ah, ah. ọkọ ẹ oníkinní kékeré mo ti fi ilẹ̀ tó ń ranjú orí ibú sí kí wá ló kàn bẹ́ẹ̀. ọkọ tèmi ní kíni kékeré kàdá fún ẹ olórí burúkú ọmọ àlè. orí rẹ burú. orí yín ó ti jọ burú. kíni kékeré rẹ rẹ ń jẹ òun ṣe yóòṣì yóòṣì yóòṣì yóòṣì kíni kékeré ó pa ọ eléyìí ibú. wàá sọ fún mi kí ni ìṣòro ẹ gangan ṣé wọn náà fẹ́ gbá ni kí sáré fi sí ẹ lára èmi ń jẹ́jẹkújẹ. dáṣe dàbọ̀ kínní lójú rẹ̀ ó dàbí olórí burúkú yan. èmi ń jẹ́jẹkújẹ mi dáadáa lé mo yọ̀ǹda rẹ̀ eléri ibú ni eléri ibú ni ọ̀ gbọ́ràn mọ́ ọ̀ gbọ́ràn mọ́. ilẹ̀ ò mọ́ o ẹ̀ ò mọ́ o ilẹ̀ ò mọ́ o ẹ̀ ò mọ́ o kárílé màtídé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí là fún yín kò ṣeré kò mèrè kò sẹ́ni tí ó lè fún yín. àmọ́ pé kí ni mo fi ṣe oyin rẹ tó sọ pé má kọ́ kàfárá tẹ́ mi kí ni mo fi ṣe irun rẹ tó ní kí n má fọwọ́ kan àgìyàn kí lẹ́sẹ̀ mi níwájú ẹ̀ gan tó fi báyé ọmọ jẹ́ fún mi tó fi dojú tì mí tó fi tó fi ṣe bálabàla. irú èdè wo nìyẹn ṣé mi ni mò ń kẹsẹ̀ sókè mi tó lọ ni àbí mò ń bá débẹ̀ ni kí wálẹ̀ bí tèmi. o kẹsẹ̀ ẹ̀ sókè lọmọ tó ń kúrò lákàtà tó lọ ṣe nàbì o kẹsẹ̀ ẹ̀ sókè o kọ tí ìdílé mi tó kọ́ dáadáa ta ti ní tí bàbá mi ní tí ó bàjẹ́ ẹ̀dẹ̀ dórí tèmi ẹ̀dẹ̀ borúkọ náà jẹ́ ẹ̀pà ẹ̀jẹ̀ kókọ náà kú mo dẹni àbùkù mo dẹni yẹ̀yẹ́ láàrin gbogbo oníwọ̀ owó owó tẹ̀lé owó tẹ̀lé dákun ọrọ̀ àtìlà ọgẹ́dẹ́ àsàkì làálàá kan ò sí ìbùkún ọlọ́run ló mú yànlá kírakíta ọdọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ọjẹ́ nǹkan ó rí ká fi ọ̀sán jáwé ká fi òru ká fi gbàgbọ́ ká tó wá ṣe pẹ́pẹ́ furu sí ẹni ọlọ́run bá ní ó máa là ló máa là dákun ọmọ mi láti ọjọ́ tó ti ń ṣe wọ́n kọ́nà ẹ̀ ilé tó kọ́dà. ọ̀gẹ̀dì èmi ẹ̀wà kọ́lé kankan gbogbo owó tí mò ń pa apá pínlẹ̀ mi àti màmá mi jọ fi ń ṣe àbí ìyá àtìlá. àpá what. apá pín. ṣe ráyè lóde ṣé o ti gbọ́ pé o ti bà tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn nǹkan tó máa sọ níwájú ọlọ́run ló sọ yẹn ìwọ ló bà yí ẹ̀jẹ̀ nǹkan tí mo sọ níbẹ̀rẹ̀ òun ló padà sí. mo ni mo ti bà yí ẹ̀jẹ̀ tó bá ń sọ wípé àpàpé àpàpé sẹ́yìn mi ò tó jẹ wọn ọmọ ni. oúnjẹ ọmọ ni ọmọ ń lọ ṣe nà bí ó ń ṣe àgbèrè wálé fún ẹ jẹ ń pin ẹjọ́ ń jẹ. ayinla mọjà rẹ. ibi tó mo sọ ṣe ní pé àbí ọmọ tó sọ. oúnjẹ wọn máa bí. ìyá àtìlá ẹ ẹ dẹ sọ̀rọ̀. kí ni mo fẹ́ sọ. ṣáàjọ ń pín owó kọ́ ni. kí ni irú èlò lájọ ń pín ṣé bá jẹ wọn ọmọ mo mo ṣe ṣe mi ò tó jẹ wọn ọmọ ni. oúnjẹ wọn lóúnjẹ yẹn ojú ń bá ilẹ̀ ṣe máa jọ jìyà ìwà àtọmọ yẹn tí wàá jìyà wọn wàá jìyà wàá jẹwé yá bẹ́ẹ̀ mo sọ fún ọ. ọjọ́ tí bàbá yín ò ṣàgbére. fìmílẹ̀. ní ṣiṣẹ́ owó ni o mi ṣiṣẹ́ owó ni èmi ò sí nǹkan tó bá dì bẹ̀. bẹ́ẹ̀mi mo lára mi àbẹ́wò ni wàhálà. ó ṣe wá dìde tán kí wọn náà tó máa sọ ohun tó sọ yẹn. àwọn fìmọ̀ ìlú mò sọ wọn gbọ́ ṣé lẹ́yìn tó dìde tán. mi ṣáà mo lè ṣe nǹkan tó bá wùn mí mo ní bọ́dí ó bá wùn mí bàbá ṣe ń sùn bó wùn mí màmá fi sí i gbọ́gẹ́dí pàápàá mo lè mú wọn èwo wá ni wàá lóṣì. ọlọ́run ní gàrí rú yẹn. màmá wo tiẹ̀ ló mọ̀. ìwọ ni wàhálà wọn kí ni wàhálà wọn gẹ̀dí. èmi ò mọ ṣé wọ lára oró ẹ ni. ó sú mi o wọ́n ṣe business wọ́n complain. ọmọ gbogbo gbogbo ẹ kọ dry everything kọ Ọlọ́run ṣàánú yàn ọjọ́ kan ṣàánú yàn ṣàmà make ẹ this life. kó o bẹ́ẹ̀ ná àtìlà ọmọ sọ́sọ́ bí owó ọmọ kan bí one million thirty mẹ́ta ten kan hundred hundred yìí ní gbọ́kú ẹ̀ ọlọ́run. àfilẹ̀ tẹ òní bàjẹ́ oníṣubú dànù ọmọ ọlọ́pẹ. ọyá bí ẹ̀bùn àti làtí ló èyí tó ti rí ara ti rọ ọmọ ah, àṣẹ ti gùn àti ló ṣẹlẹ̀ níbo ló ń gbé jà lọ yẹ́ká àwọn kọ́nà kálọ́rẹ́ ṣe short corner ó ti yé. bọ́lẹ̀ bẹ jàre èmi ò sí fún yín ah, ẹ jẹ́ kó dọ̀là. Ah, ah, àti là máa ṣe yẹn náà ìwọ náà ò ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ oró náà àwa ti wà lágbó bóyá kó ń bẹ̀ já ṣe wá one shot. ọ̀gá ni gbàgbé yẹn ah, ọgbọ́n mi gbàgbé yẹn mójú kúrò ń bẹ́ẹ̀ ṣé òun tún kì í bọ̀ náà mi ìrẹ̀fẹ́ kò ní síbò mi àti pé wọn kékeré òkè mi lẹ́nu mọ́ o. Ah, ah, ah, àmà ṣe rẹ àti àmà ṣe rẹ. mọ̀yọ́jú ló ṣe é sí mọ̀yọ́jú ẹni tí ò ní lórí wọn padà lè sọ àlọ́ wọn kan ń sọ. sọ fún ìjàgbá àti kébì. àti àlọ́ wọn kan ń sọ. kò lè sọ fún bí wọn ọmọ dìdìrín yẹn kó bá mi fowó mi ránṣẹ́ ẹ̀ ń wá wàhálà ẹ̀ ń wá sí o ẹ̀wọ́n sí o mọ̀ fún sí o bá mi sọ fún gbogbo wọn. ẹ ẹ olú ọmọ ṣiṣẹ́ àti fowó ọmọọṣẹ́ máa di ogún. ọkọ mi ọkọ mi kí àtẹ̀kẹ́ wọlé ogún ogún o ogún ti dé ogún ah, ti wọ̀lú o ah, ọkọ mi ànúkún ti dé. ogún báwo ànúkún ti wọ̀lú ó ti wọ̀lú. ogún ah, kí ló ń ṣe ọmọbìnrin ogún tó ń gbọ̀dá ẹ eh, kí ló ń ṣiyẹ ṣé o mọ mú ẹja nínú ìlú yìí ni so o rò pé ogun kan máa ká mi má bẹ tẹ̀ mí tó dẹ̀ máa dúró àwọn ọmọọṣẹ́ tí mo ní kí ló ṣí àwọn ọmọbìnrin fún ẹ lọ́kànbalẹ̀ igbó lógún ti ń bọ̀. Eh, ọkọ mi sórí mo gbẹ̀rí ẹ̀jẹ̀ o ọ̀tọ̀mọ̀pá kíkanjú nìyẹn ṣùgbọ́n ogun tó ń bọ̀ yìí mi ìfẹ́ jẹ́ kó wọlé tọ̀ bí ogun tó bá tiẹ̀ máa kó yẹn ìyá tiẹ̀ rí ogun tó ń bọ̀ òun náà àbí nǹkan tó bá ṣáà máa pààyàn ẹ àṣà rí ṣé màá kọ́ ni máa sára ẹ̀rí nǹkan tó ń lé mi ni kí ló ń sọ. Hmm, ogun ni ọkọ mi jẹ́ àwọlé. wọlé síbo. jẹ́ àwọlé. ọdún yẹn ẹgbẹ́ ti dé. ẹ̀mjọ ìyàwó mi alálùbáríkà ṣé ogun tó sọ pé ń bọ̀ náà lélẹ́yìn àti làwọn ọmọ bàbá rọgẹdí òun lógún kí ló dé tó ń ṣe báyìí wọ ọmọbìnrin kí ló dé tó ń ṣe báyìí tí bá tiẹ̀ máa wá jẹ ẹran tó níhò ṣé bí àti làwa ni wọn bàbá rọgẹdí ọmọ tó kàn máa ń rìn kiri tí ò mọ rámú tí ò mọ ṣé ò mọ pàlùbáríkà tó wà lára títí wọ ojú tí ẹ lọ ni. Ah. kí ló ṣe ẹ́. Ah ọkọ mi ọkọ mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ ni sórí èyí tó sọ yìí ó ti jẹ́ kí n wá nígbàgbọ́ nínú ẹ̀ ó ṣe mo lè máa lọ bí tí mo lọ sí. torí àti ìlànà ò ṣe tó ń lọ. Ah, ah, wo tí bá tún wá dé màá tún fún ẹ ní kò tó dúdú báyìí lọ ọkọ mi mo ṣe. mo fẹ́ mo fẹ́ o ah. dàmbà ayé ah wo me whenever i wan go house now you be first me ah ah you know me na. but when we reach there and they give you money you no refuse am. ah, ah me abaka refuse money hey hey where correct go? what's up baby excuse me baby. Hello, ló excuse me baby. Hello, ló ṣe. <laughs> ọmọ gbogbo lẹ́gùn yẹn àwọn kábà yín negotiate ó ti yẹ. ṣé o ya wèrè ṣá kí ni nǹkan tá a sọ fún yín pàǹtà <laughs> ṣá paternity fún yín ni àbí kí lẹ̀ ń sọ. ọmọ gbogbo dídán di yẹn náà. chineke na pọ́ọ̀gì two of una dey mad we resemble pipilade for una eyes oh you think say we be like pipilade wey dey follow una oga dey do rubbish eh look mona look face o mona look face o mona no go come o. Oh ọmọ ọmọ fọgẹ́ra ti jàre kí ló ṣí ẹ ṣáà wà ní tó lè máa gbá lóhùn ni ọmọ ẹwà. nọmba one tiwọn ni wọn ń lọ sọ pé rubbish. no dey talk like that o ṣé wá ṣé wèrè wà lọ yẹn. just dey price you o no dey talk people need dey o. name your price. name your price but na money be this how much your price. àwọn oúnjẹ smell o. orí ti dàrú. lọ́ọ̀rì fásitì. àtẹ̀yìn àtijọba fẹ́jà yẹn ti jàrú rẹ̀. ti jàrú. àbórí ibu. ẹ ẹ fẹ́ fẹ́ o. fẹ́ fẹ́ o. wà á wà á wà á tiwa nìyẹn o wọ́n ti ló máa jẹ́ ká fà èyí adárí fọ́. yóò kú wẹ́rẹ̀ yóò kú wẹ́rẹ̀ àwọn ilé ilé sẹ́ẹ̀rẹ̀. Ìwọ náà pọ́ọ̀kì, ìwọ náà pọ́ọ̀kì, ìwé tí kì í ṣe wèrè. Na this one Yorùbá people dey call wèrè. Eku esu. Pípínládé, Pípínládé àbí kí náà ti ń pẹ̀. Gbogbogbò ní òní kò sọ̀rọ̀ bó ṣe ń jẹun yẹn. Àmọ́ la etí ẹ̀ sílẹ̀ kó máa gbọ́ gbogbo nǹkan tí mò ń bẹ sọ yìí èmi ò sọ wípé kó má ṣoṣo fi o mm-hmm. èmi ò sọ wípé kó má ṣòṣì pẹ̀lú jàrú àbẹ olórúkọ àbíkí lọ ti ń pè yẹn àwọn tẹ́tí mẹ́lẹ̀ jẹ́ kó gbọ́ ọ̀kan tí mo fẹ́ sọ fún ẹ dáadáa ṣòrí tí wọ́n bá mọ̀ wípé o wá sí Èkó láti wá lásán ni pé o kàn rìn wá sí Èkó yìí o ò fẹ́ mẹ́kọ̀ owó kankan ápítà kò jẹ́ ká mú owó tí o fi gbalẹ̀ ká fún ẹ padà ìyẹn owó tó dá ká fún ẹ níṣẹ́ ẹ tiẹ̀ padà kó o padà sí fílẹ̀jì. Àbíkẹ́ kí ni mo tún ṣe. gbẹ́nu òṣìṣẹ́ ọjà rẹ kò má bí mi níbẹ̀rẹ̀ òṣì kí ni nǹkan tó tún ṣe kí ni nǹkan tó ṣe tí o bá ṣe ṣíìtì tí wọ́n ṣe pẹ̀lú ìjà wọ́n àbí olórí burúkú yẹn ṣáwọn bọ́ ìṣẹ̀ṣọ́ máa ní kóòtù láti máa kọrin sí wa ni tó sọ wípé àwọn fẹ́ rajà tiwa ṣọ́ lọ́wọ́ tiwa lọ́wọ́ ni àbí kí ló fà ṣọgbọ́n nọ́ọ̀sẹ̀sì yẹn. bia bia bia bia if not be say people don sabi all of us together for this area hmm? i for chook your right eye uh -uh. come buy you black glasses you come dey do bambiala. ekpo moto bambiala. Beg, beg up and down maybe then your number six go correct. Eh, mà gbà mí ke. ẹ àbíkẹ́ ọmọ ibo ló ń fẹ́ fún mi lójú kan. ẹ èmi ọmọ yorùbá màá fọ ẹ lójú kejì sí ah. màá bẹ ragi a lè fi complete. ó dẹ̀ ẹ má bínú ẹ má bínú èmi ni mo fọ ẹ má bínú amaka abeg no vex abeg. ẹ má e to ṣe máa sọ náà nìyẹn tó máa tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ oṣù ẹ má bínú ẹ má bínú ẹ má bínú mo ṣe rọ́bìṣì káàkiri pẹ̀lú àwọn small small boys àdúgbò mo sọ ẹ má bínú ẹ má bínú. ó ṣáà ti bẹ̀yìn. ọ̀gá àjọ sún sàn. Amaka is still dey. Gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ Apumaka. Don't vex. ah àtìlà mo gbádùn ẹ eh? ìyẹn nípa dúró nǹkan báyìí bẹ nínú ìlú yìí tí mi ò mọ̀ látijọ́ yìí. ṣé wọn àìní mo jẹ́rìí ẹ ọ̀rẹ́ mi olówó mo mọ̀ kó máa ná mi lówó lọ́jọ́ yẹn. èmi olómi gbé lọ́lọ́ fẹ́ kọ́ lọ́wọ́ fẹ́ kí n nú ẹ òsì kan tí mi ò lè ná lọ́jọ́ yẹn kò sí kan tí mi ò lè ná. mo rọ́pẹ́ àtàtìlà nínú bẹ́ẹ̀dúmù ẹ tọ́jọ́ ah. ṣe kiri fúnra wọn. àtìlà ẹ bẹ́ẹ̀ ni ọkọ tèmi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀dúmù bẹ́ẹ̀ ni olórí mi wọn lọ wà ní ilé mi ìwọ́n wà ní ilé mi kíni kíni ẹ̀rù kọ́kọ́ àwọn ọmọ yìí. Ṣé sùúrù ṣé sùúrù. Ìsàlẹ̀ ẹ̀yìn tàbí àgbàyà mi ẹ̀ àgbàyà mi ìwé kòkó yìí. Wọ́n mú àgbàyà oríṣi. Ṣé o fẹ́ kọ́ mi ìdìbò ọmọ ọmọ pọ̀ títí tiẹ̀ náà? Iṣẹ́ ìṣù ni. Ó mọ àwọn ọmọ rẹ̀ ṣé olú ló ń fi sílẹ̀ ọ́fíìlà títí ẹ ti bàjẹ́. Ti bẹ̀rẹ̀ fẹsẹ̀ lẹ́kìtì báyìí, I don't know.

kọ́yà òye ẹ̀dá ó kọ́yà fẹ́nu sọ. Òdòdó lóbìnrin o, kìkì ẹ̀rọ. Láì ṣẹ́dá, ká èdè o, fi sí wa máa tún yọ lókèrè o, ẹ̀yin lẹ̀ ò mọ́ o. ṣe fẹ́ sí là ń ṣe fún yìí kò ṣeré kò bèrè kò sẹ́ni tí ó lè fún jẹ mo fẹ́ mo fẹ́ o. ẹ lọ pọ̀ sí wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n a ń bẹ bí a bá rí ẹnì kò bí wọn bá bí ẹja pọ̀ dúró àwọn olórí bí wọn bá sáwọn olórí báyìí bòbòbò ẹwọ ọmọ olórí burúkú tẹbí ẹ gbẹgbọ síta o. kí ló ń ṣẹlẹ̀. tí ẹ bá gbẹgbọ síta ẹ̀mí kọ́kọ́ fún ẹ̀mí ṣe wà yìí máa kú fún ìbàjẹ́ yìí ni ẹgbẹ́ mi fáwọn ẹ̀wò bàbá lọ́gẹ́dí ẹgbẹ́ mi pé àfihàn bọ́ta tí ẹ̀ pè bọ́ta ṣé lómi tí mo dúró síwájú mi máa kú ni ọ bóyá kẹ́ pè bọ́ta àbí kẹ́mi kú èwo lẹ fẹ́ ní méjèèjì. kí làtí la ṣe kí ló tún ṣe. Hmm. ẹ̀wò kẹ́mi rí irun kó síta kí ọwọ́ mi bọ̀ báyìí torí bàtí máa fojú ẹ̀rìn ọmọ olóyún ẹ̀yin náà ìsọ̀kan tó ṣẹlẹ̀ ṣe báwọn bí èrè. èmi ni mo bí èmi mo dúró síwájú ẹ tí mò ń béèrè yìí àdẹ̀bí ọlẹ́gbẹ́ ọ̀hún wíwó ròró tó yọ ọ̀tọ̀ kò sí ìdáhùn gbogbo ohun tí mo fi ọ́. ó dà bàbá wa kẹ́tí torí pé ó jẹ́ yìí ni o torí pé ó jẹ́ yìí ni o ṣé wọ́n mọ lórí burúkú yẹn níṣẹ́ ni mo bá nínú yàrá pẹ̀lú ọkọ mi lórí bẹ́ẹ̀dì tọ́jọ́ ṣe ọ̀ṣẹ́ orí burúkú ayé tí mo wáyé ti ya bọ́tà o tí o bá bọ́tà báyìí òkú méjì àbọ̀dọ̀ lé o. dákun arábìnrin tẹ́ ẹ bá lè jí owó mo lè kú bẹ́ẹ̀ tó o bá ní ó mú nǹkan ẹ mo lè kú bẹ́ẹ̀ èyí tó sọ yìí ẹlẹ́gbẹ́ òkè mẹ́gbẹ́ ẹ̀ lẹ́bi kó pẹ́ lórí ìpínlẹ̀ dákun má ah ah wo má bẹ̀ ah. fi yá mi. ẹ wo fi yá mi. ah bàbá ṣẹ́rí àti àbí kí ló kò tẹ̀ nígbà ah. a lọ sí sí ẹni yẹn o ṣẹ́rí àfọ́tì tèmi ah ó máa dé jù nítorí ṣe lọ máa sọ pé mo fún yín olórí burúkú ọmọ òṣèré gbọ́ nǹkan tí máa ṣe fún ẹ. láì ṣáṣá ni o láì ṣe wúrẹ́. àtìlà àtìlà hmm. hmm. rúgbìnládé etí ẹ̀ mélòó kí ló ní gbọ́ wàá gbọ́ ọ̀gọ́ tí mo ń sọ fún ẹ wà á mú àbúrò ẹ̀ kúrò níbí tó bá pẹ́ kó tó bá mú ọ ah, máa pàdánù máa dẹ̀ pàyà ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ máa pa ẹ̀ dànù mo níbọn mo dẹ̀ ní lancet máa pa ẹ̀ máa pọ̀ mọ́. bẹ́ẹ̀ ni mo sọ obìnrin pé kílódé ìgbà tó bá tó bá dé tó bá wá mú wọn wàá mọ nǹkan tó dé kò gbọ́dọ̀ kọjá àárọ̀ la tó bá ṣe ṣe tó bá lè dín lálẹ́ yìí tàbí ìdájọ́ ọ̀la wọn ò lè tí ì kú oṣù má bá wọn bọ́ tó bá pẹ́ kó tó dé sorry is a pity ni wà bá bẹ́ẹ̀ mo sọ fún ẹ nǹkan tí mo fẹ́ sọ ni mo ti sọ yẹn o. Ah, ah, èmi èmi rọgẹ́dí kéèyàn kan máa wẹnu sí mi lára kéèyàn kan kan máa fọwọ́ lọ́mí mú lọ́mí nítorí ọmọ òṣìkà ọmọ olórí burúkú kan. ṣe ajá gbé ibi ẹ̀ lọ ni ẹ̀bẹ̀ ni mo ṣáà ń bẹ̀ yín látàárọ̀ ẹ jẹ́ kí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ nígbà tá à ń pe ẹ̀gbọ́n ẹ̀ pé kó wá mu lọ sẹ́kùn sí ìyẹn dúró sẹ́kùn eléyìí náà tún tẹ̀lé ta la fẹ́ ránṣẹ́ ń bí ta la fẹ́ lu. báyọ̀ náà a mọ̀ pé ṣé dandan ni kò jí èṣù tó wà nù mí ni wọ́n ti pawọ́ atẹ́mọ́ ẹ̀ tì tó bá fà jù máa pa yín lára ẹ̀ àwọn kí èèyàn wọ́n ṣáà ti lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi lẹ́kọ̀ọ́ ara yá balẹ̀. èmi náà dẹ̀ sí ni wàhálà máa sí ni tìjú tó lórí burúkú ọmọ ń kó bá ni bẹ́ẹ̀ ni tó bá tún sọ̀rọ̀ tí n bá yàgò ẹ̀ ṣe ajá gbé ibi ẹ̀ lọ ni. ọpẹ́ ẹ láti làwọn ṣe àti kò burú. kí ni gbogbo ilé ìgbà ìlú sí abirù wọn aláwọ ni mo ló wọlé tọ̀nà yìí. màmá kí ló ṣe ọgẹ dídán ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bí iye ẹni tí mi ì tí ẹ̀ understand kí ló dé. kí ni òde kí ni òde ṣé wà tó wù dání. màmá ẹ ṣé nǹkan tí mo ṣe ò dáa ni ẹ náà lẹ́ni kò. Ah. ohun tí ò dáa ò dáa mo ti sọ fún ẹ wo mojú bá ti bẹ́ẹ̀ fojú sọ̀rọ̀ ó yẹ kó mọ ti sọ tí n bá fẹsẹ̀ alẹ̀ báyìí ó mọ ti mu ó yẹ kó mọ ti mu wí mo ní kó jìnnà sí àyè ìtòsí ilé ó gbọ́ràn. bọ́mà ah, mẹ́ ìgbà tí mo wà níbẹ̀ tí mo ń ṣe mi ìgbókè fẹsẹ̀ alẹ̀ alẹ̀. ibi ògèdè rírì àṣàkì wa ń ṣe bẹ́ẹ̀ ṣọ́fẹ́ náà mi ni. ṣé kò lè rìn ní ṣóògùn ló bí ẹ. màmá ẹ mọ̀ mí o èmi àti ìlà one blow mortuary straight ọkọ̀ yìí ń lọ nìyẹn ó di gbére kí ló fẹ́ ṣe fún wọn ẹ lọ yọjú sí wọn ṣáwa ni wọlé sùn báyìí torí ìtàn ti ẹ̀ṣẹ́ kiri bíi. ẹ lọ kò sí wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n a ń bẹ bí a bá ní ibẹ̀ fún yín ẹni mi kùkù tẹ ara ẹ lómi o báwo lè ṣe fẹ́ sí tí o fún yín náà o ó ń pín síbí ó ń pín sọ́hùn ó ń pín sọ́hùn ó ń pín síbí kò máa sórí. Hmm. but ṣé dádì ò sọ nǹkan tó ṣẹlẹ̀ ni. wọn sọ nǹkan kan fún mi wọn kàn ní kí n wá gbé àti ìlànà. ṣerégodi ṣé na your pikin be atila. atila. atila. atila na my pikin. atila. Mm. your my, pikin. my first born sef. Eh! you don born i don born three. Eh! Eh! chimo chimo. so you no Tea! Oh, I don't want three. Tea! Baby, you don't know three children for village. Mm. You come to Lagos, they do once. You dey do once. You are picking for village. Hey, Chineke. Hey, this girl you be scammer. Scammer. Amaka. Huh? Amaka. Huh? ó máa padà pàdé kọ́lù pẹ̀lú bó ṣe ń ṣe. ó ah, ah. máa ní bp lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ pẹ̀lú bó ṣe ń ṣe tó òun ojú tó fẹ́ tá tá tá tá wọ́n fi ṣí ẹ ni kí ni ti ẹ gọ́gọ́ náà Abike this girl na scammer she don scam you before she scam two of us. Sezu. she don pay. ah ọ̀rọ̀ náà pàápàá ọ̀rọ̀ náà bá ti ẹgbẹ́ jìnnà gbà tó jíjẹ. na the sister we dey talk about àbúrò là ń sọ̀rọ̀ pa ẹ̀. ah ah ah. Atila na your I guess you're whining na my sister. Atila, Atila ko. Ati run it. Oh, I mean, come, go, go, go. Why you come they carry me they play? The two of you, they carry me go where no no. Una they carry me they play. If Atila na your sister, why your papa go say make you come pack Na deaf abi been dumb? Ah! Amaka. Hmm? Amaka mo hmm? problem. Hmm. kí ni tiẹ̀ kọ̀kọ̀ mi Amaka <sighs> Ah. Oh, ní ọ̀bà mo gbé kéé mo bó sí ẹ̀ ti pọ̀ jù. mo gbọ́ mo gbọ́ mo gbọ́ mo gbọ́ mo gbọ́ mo gbọ́ mo gbọ́ mo very well mo gbọ́ very very well and mo lè speak hmm. very well. owó ẹ̀ náà ló ṣe ń láàdùn lápá rẹ̀. speak very well. Ah. Ah! ọ̀rọ̀ olóró ẹjọ́ ẹlẹ́jọ́ wetin be your own self. Mm kí e? ni problem ẹ Only problem ẹ. ó sún mi i get problem Abeke i get problem my problem is say any yeye sister when they come inside this house go they very very matured enough This house no be teaching class you dey hear me. What? Oh, oh, oore oh, oh, sọ mm-hmm. you are right. Mm-hmm because a gbọ́dọ̀ jẹ́ kí àbúrò ẹ̀ tó ń bọ̀ yẹn kó yára ẹ̀ dìbí tiẹ̀. bam nkẹta. amaka hmm? you know wetin we go do. wetin. come. na we go train the girl. bam. -hmm. we go blend am. Mm-hmm. -hmm. so that she can be used. so she no go fit. like her her mama oh ti ń pa sísà bẹ́tà. and kò yára ìdíbìtì ẹ̀. she could do it very smart. Hmm. má sọ mọ́ má sọ irú ẹ̀ mọ́ òkú ọ̀rọ̀ ni èmi Chief Williams Afolayan, Bernard jọ irú irú wo ló máa kọjá ní iwájú mi ni alágbẹ̀tẹ̀ mi ò nílè rọ I am one of the three topmost shakers and movers of power in this country. No doubt, sir. No doubt, sir. Uh, sir ṣẹ̀rí kan tó ṣẹlẹ̀ gangan ni wípé gbogbo means tí mi mọ̀ pátápátá ni mi fi bá àwọn ọmọ yìí relate ṣé ni wọ́n insist pé àwọn ti lẹ́nu tó fẹ́ gbé àwọn lọ sílé lálẹ́ ọ̀rọ̀ mi dàbí àpẹja tó fi ẹnu ọkọ̀ gúnlẹ̀ ní sà that's why tèmi náà fi wò pé kí wọ́n á fún yín ní feedback sà. bad news bad news ló fún mi mo rí ẹ ṣẹ́ mo ní kó lọ kún ọmọ márùn wá fún mi o sọ pé kan bísí àbí méjì kò kó mẹ́ta wá o wá sọ fún mi pé gbogbo wọn bísí tó jẹ mọ bí mo ṣe ti kìbọn jọ níbo ló fẹ́ kí n yìí sí ṣé ibi tó ń kó wọn lọ yẹn owó tó máa fún wọn bẹ́ẹ̀ ni mi lè ni o wá débí empty handed o sọ fún kọ́ lọ́wọ́ bísí ṣé ọmọ sẹ́nẹ̀tọ̀ ni wọ́n ni àbámu president. lọ́lọ́dẹ abẹ́ọ̀sà. dẹ́mẹ́ àjẹ́. ṣẹ̀rí eh, àwọn ọmọ yẹn kàn já ọmọ tó ń ní chókò lórí ni sá wọ́n ní chókò lórí gidi. sọmọ kan tó máa sọ fún ẹ wàá padà lọ síta sìn wàá dẹ̀ wọlé pẹ̀lú àwọn ọmọ ah. àmọ́ ní ìdíkọ́ mọ́mọ́ wa o kò kó wọn wá tó bá fi lè wá bí láì mú kó wọn wá sí ibà. Ah, ah, ah, bàbá ìrọ̀ ẹ̀ máa kó rí bẹ́ẹ̀ o iṣẹ́ kí ni mo gbà ṣẹ́ni ní èmi mo ṣe máa mọ́mọ́ wa mi ò lè mọ́mọ́ wa sáà máa kó wọn wa ni ẹ̀sà ẹ̀kọ́ bá mi yẹlé kúrò ní ọ̀rọ̀ yìí ẹjọ́ torí ọlọ́run mi ò láìkí báyìí rárá ẹ jẹ́ kó máa lọ báyìí òkè òkè ní sáà. aṣọ́wé làwọn ọmọ ẹ̀yìn máa kó mọ́ ẹ̀ sáà ẹ ǹ bọ̀ dádì mi ọ̀rọ̀ yóò ti yé mi o ṣèlú bẹ́ẹ̀ lẹ́ni pé kéèmà tàbúrò mi káwọn lọ sí kò tẹ́lẹ̀ why the change. change yẹn gangan ni change yẹn gangan gan change tó dárúkọ yẹn gangan ni ló jẹ́ kó change. nígbà tí ọmọ bá wà tí ará àdúgbò ń fojú kó dúró pé àṣàwò òbí eléyìí òbí yìí ṣàbí wọn bẹ́ẹ̀ yìí ṣá ìdí change nìyẹn bí owó jẹ́ o kó ṣàkúrò kó máa bẹ́ẹ̀ ní kó ìfẹ́ sọ bẹ́ẹ̀ lọ. but mọ́mì ẹ sọ̀rọ̀ ni ẹ dá sí nǹkan tó wà ńlẹ̀ yìí ni wọn abẹ́rẹ́ sọ wípé àjọmọ̀ yẹn àti dáàdì nìkan ṣàwọn nìkan. kíni kíni mo fẹ́ sọ ohun tí bàbá yẹn fẹ́ òun ni kàbà fẹ́ ohun tó fẹ́ nìyẹn ẹ tẹ̀lé máa mú lè ni ẹ wọ́n kéré burúkú yìí ṣé kò ń ṣe ọmọ dáadáa gbogbo orúkọ tó yẹ kí a sọ òun òun la sọ ẹ́ pípín ìpínlẹ̀ ìkáàkiri bó ṣe wáyé ọkùnrin mẹ́wàá kò tún kọjá lára ẹ̀ lójú. Ah, ah ọ̀gẹ̀dì ọ̀gẹ̀dì rasaki. atila ṣé wàá òkè látọ̀ lọ pèlè orúkọ ayé òkè ṣé wọ́n wà ṣé wọ́n parọ́ mọ́ ẹni. àti kó sí ara mú wo ó gbọ́ o kò gbọ́ o ó fara mọ́ o kò fara mọ́ o nífẹ̀ẹ́ rí wọn nínú lẹ́yìn mọ́ nífẹ̀ẹ́ kó nífẹ̀ẹ́ rí wọn lẹ́yìn mọ́ tó bá kọ̀ tí ò bá lọ àbí tó bá mú wọn lọ tí mo bá rí òbítúárì òbítúárì o ọlọ́run ní jẹ́ òbítúárì o. wọ́n mi ẹ̀sùn kankan ni ẹ̀sọ̀rọ̀ ni. kí ni mo fẹ́ sọ. Ah! wọ́n ti ní ọmọ amúlé òkú wọ́n ti pàṣẹ àbí kò sí wàhálà. àtìlà ṣáyé ló ń ṣe ìwọ nìkan tán. kí ni mo ṣe tí ò dáa kí ni nǹkan tó ò ṣe. ẹnà kí ni mo ṣe tí ò dá business mo ṣe náà. ẹ business. ṣe bẹ́ẹ̀ mi mo lára mi tí má dẹ̀ tí kó wálé mo fẹ́ ra nǹkan fún wọn ni aṣọ tó wọ̀nyẹn mi ni mo rà mm. last week mo ṣe ra fóònù fún wọn even bàtà wọn èyí wá ni wàhálà. bẹ́ẹ̀ni ah! bẹ́ẹ̀ni sọ ma jà ṣe kìnìún dáhùn kí ló dé wọn dẹ̀ ń pariwo. o dẹ̀ ń sọ inú ẹ̀ dẹ̀ ń dùn. ṣé kí n máa pè ní. business ló ń fi ara tiẹ̀ ṣe. màámi ìgbà wo ni a ti lẹ́bẹ̀rẹ̀ ìwà gbogbo wà pálapàla yìí ná. bá ti láì ń ṣe nìyẹn o àti là òye wùwà burúkú torí gbà tó bẹ̀rẹ̀ ẹ̀ lọ́sàn-án gan ó yè mí gan pàápàá lẹ́nu ẹ́ ó ṣà ń wùwà yẹn lóríṣiríṣi lóríṣiríṣi ẹ̀rù ẹ máa ń bà mí <laughs> ẹ̀rù àti là máa ń bà mí gan kódà níbi tẹ́rù ẹ̀ bà mí dé mhm. mi ò lè dá fóun àti bàbá ẹ̀yìn kan sílẹ̀ lóde. màámi ó tún sọ yìí àbúrò àti bàbá mi ní nǹkan bá kò lè pọ síbò ah. kò lè àánú mi ọbẹ lẹ́yìn ṣe orú báyìí. kí ni kí ni ìṣẹ̀lẹ̀ yìí ó ti wà tipẹ́ àfojúrí ni àmọ́ lásìkò ìgbà social media àtẹgbẹ kiri òun ló wá jẹ́ ká fojú rí gbogbo ẹ̀ lónìrànràn ẹ̀rù á máa bàyàn bàbá àtọmọ ìyá àtọkẹ ní òṣẹlẹ̀ ni. oníṣẹlẹ̀ sáwọn alágbára Ọlọ́run oníṣẹlẹ̀ sí wa ṣe rí èkó tẹ ìwé ìmánu èkó yìí o èkó ìṣeré ọmọdé o èkó mò ń gbé èkó mò ń gbé kò jẹ́ ká mọ̀ tó gbé ní banana yard yàtọ̀ sí ẹni tó gbé ní banana island yàtọ̀ gidi wà ń bẹ̀ o. wo ẹ sọ fún ẹ bó ṣe wà yẹn àfi kojú máa dé èkó èkó ìsí èsì lóòótọ́ ibi ìtara gan wa gan a fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ní pé ó rọrùn fún wa ah, wèrè la fi pọ́ọ̀tì ẹ̀. ó dáná ah. iṣẹ́ wo ló wá kọ gangan bí iṣẹ́ ọwọ́ bóyá àwọn tó ń ṣe mékọ̀pù ni àbí àwọn tó ń ṣerun ah. báwọn tó ń ránṣọ àti làwọn máa níṣẹ́ kankan lọ́wọ́ ká sùn ká jí enterprises dè mí kémi ṣáà ti sùn kí n ti jí kí n ti jẹun. kí ló ń sọ lẹ́nu náà káṣẹ̀ ìgbà yẹn enterprises wọ́n jẹ̀bi ó ṣe má sùn kó má jì ẹ́ àti ìlànà torí ọlọ́run wọ́n mọ̀ èbè bì ó níṣẹ́ kankan lọ́wọ́ ó dẹ̀ ń proud láti sọ wípé ó níṣẹ́ lọ́wọ́. ṣíṣe nìyẹn ni. Hmm. kí ló fẹ́ máa ṣe. n hmm. bò bá dẹ́kun sí i kò ní sùn kò jí mọ́ àbí. sùn báwo. iṣẹ́ ló ń fèkó ló ń ṣe lẹ́kọ̀ọ́. kò sóhun lẹ́kọ̀ọ́ ohun wo ló ń sùn nígbà tó tóbi ìwájú wa lẹ́sẹ̀kẹsẹ̀. èmi tiẹ̀ gbọ́ pé èkó lé o ò ṣiṣẹ́ o ò rówó jẹ o lọ kásùn ká jí kò sí wàhálà kásùn ká jẹ tàbá ká sí. sẹ́yìn lórí ṣe báyìí sí i. mo ti ní kó máa fọ ẹ̀wọ̀ ni kó máa fọ dáa. wọ́n máa sọ bẹ́ẹ̀ mọ pé tó ń ṣe fún wa. á scope mi tí bá ti ráàyè. kára lé ẹ. mi kárí ilé o kúrò mẹ́rin náà búlù. ṣé mi ní kárí ni. ẹ ṣán dárúkọ ẹ ni. Ah, babe ó tó ṣe mi ti wá dárúkọ ẹ ṣùgbọ́n Yorùbá máa ń sọ wípé bóyá bá jòwó ẹ ni ara máa fún ni kan tó máa ń ṣẹlẹ̀ ni déèbò dáhùn eléyìí mo gbé àwọn eléyìí gbòòrò ó ti pè fún ní máa wá ó ti pè fọlọ́kadà fi fáwọn arọgọ́ ṣe ń bẹ̀ ọlọ́run pọ̀ gan búlù ni ó sá ó sá gọdún lọ ó ti pè fáwọn ní dáhùn. ẹ ọ̀gá yìí ṣé lè burúkú ni ẹni ṣé mo ti pè fún dẹ́ẹ̀dì ah, ayé ayé yẹn fẹ́ bàjẹ́ ṣọ ya pẹ̀lú èmi ṣé mi yàwó ni. kí ló sílé kí ló tún mọ̀ wọn sílé mo kún fún ìyá ẹ̀ yàgbé mo kún fún bàbá ẹ̀ ni. olè dídẹ̀ olè kún fún. àwọn àgbẹ̀yìn kò ṣe mo kún fún dẹ̀. ó lè rẹ̀ jẹ́ ṣé lè burúkú sílé ẹja wèrè ni kí ni parí ẹja wèrè pọ̀ ni ṣé máa bàjẹ́ ni. ṣé èyí náà ti wá i pé alágbára lèmi náà èmi àti là fúnra mi àti lájọngbọ̀n one blow mortuary straight. Eh? àti là. màmá ẹ̀. <laughs> ọmọdé dẹ̀ pa mí lẹ́rìn já one blow kilo pé. mortuary straight. one blow mortuary. wo àbúrò ṣe fẹ́ gbọ́ abúlé yín ló ti máa máa try gbogbo trash yẹn o abúlé yín ló ti máa ṣe one blow mortuary ṣé orílẹ̀ èkó lè ta wà ẹ́ one blow lásán back to your village ni. gbam Abike tell am make e hear le queen boxer. le queen boxer gbáà ni kò sí wàhálà kò sí wàhálà ń gbà. ọgìnì ọgìnì. ó tọ́ wèrè. písè bọ́lẹ̀. ó sì ọgìnì. Mm, písè sílẹ̀. ó sì ah dadi why your sister go put leg for table inside this house. amaka no vex ah. amaka. ah ah. Auntie, so my baby lo ni You say wetin? Osi. Ah? Atila. Atila. Ah. Mm, mm, mm. Hey! Hey! Bia, bia, bia, bia, bia. You they talk too much. Amaka, biko. Atila. Cho, cho, cho, cho, too much you go collect wotowoto mm-hmm. you go collect wotowoto for this house if you talk you collect. àwọn ká wotowoto ló ṣẹlẹ̀ gbé ṣanlẹ̀. Ah, ó sì kí ó yí bèríbè. ó ah, ah. padà tọ́wọ́ rẹ̀ tán. yóò collect wotowoto. ìyá wotowoto be calming down. flour already. Ẹ ṣe ẹ jẹ́ ká fàdé ìṣẹ̀lẹ̀ ọba. Mo ní àti Ládé street wine bar. Mo ń ṣe ládùúgbò ètò sí ládùúgbò. Ṣé ní sùúrù ẹ ní sùúrù ẹ kò sí bíbá yìí? Atlantic Street. Kò sí ní area ìkẹ́kọ̀ọ́. Ẹ eh, ní sùúrù. Ọkùnrin yìí tì mí kí ló ṣẹlẹ̀? Mo mọ̀ ẹ́ rí ni. Àà ah, ah, calm down àwọn ọmọ ẹ̀mẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ eh, calm down. Má bínú ṣe ṣọ́ọ̀bù kò sí àjọ. Ọ̀gá kò sátìládé ń bí kí ló dé. Ẹ eh, ṣe ẹ wo wà lọ wà lọ ẹ kí ló calm down sọ fẹ́ mi pé tó má bí ó yà yìí tó bá wọlé. Ah, wèrè lè yọ. wèrè ń yá ẹ ó ń pariwo ọwọ́ mi ayé ìjà mi ayé ìjà mi ó ṣe ó jà mọ́ mi ó jà mọ́ mi ó lè ó sì ẹ̀ bàjẹ́ ó ṣe dúró ó ní kú rẹ̀ ó ń gbé tọ́jú wa ó ṣe mí lókè ó ṣe èmi ìsàmì ẹ̀yẹ máa wọrí ẹ máa wò. ìwọ ni o ṣé lóòótọ́ nígbà tí mo rí ìbò ni ẹ̀rù bà mí kódà mo fẹ́ lè tọ̀ sára mi rí rẹ̀ ẹ̀rù bá mi débi wípé hmm, ngwan how you take know say na toy gun. mi ṣó tèèmà o fẹ́ àtàkì èèyàn náà ṣe bí ọ̀dẹ̀. Abike see my girl you be correct girl. Atila correct girl. <laughs> Atila. No, Atila. Ah, eh, my girl, Atila. You see, eh? now you suppose they may go. since. Not this your mumu sister. This one, na village you suppose dey. Because na village girl wey dey Lagos. But you, ah, hey, city girl. Atila city girl. Eh. <laughs> Oh, ya wèrè ṣá. Ah. ah o fẹ́ lu tèmi ta. Ṣé ra kọ̀rẹ́ níṣẹ́ ah, ah. lọ jẹun tèmi o. Ah, oúnjẹ iná ni. no make it chop o eh this girl sharp too sharp. ṣé máa jẹ abẹ́ ẹ̀jẹ̀. lọ́mọdé jẹ lọ. correct girl apá ni Also, also for my girl. kiri náà kiri. oyin oṣì ìsítọ́ ìgàn lè ṣe kí. ṣé mo ṣe é ṣé mo ṣe é come on get out. ṣé mo ṣe é àárín méjèèjì ló wà o. ọ̀gá ti wa ànábì ti wa tó ní sáàbẹ̀ tó pọ̀ nọ́mbà one ti wa ọlọ́wọ́n ọ̀gbọ́n wọn bí yá ṣe ó lẹ́yìn ẹ̀ lẹ́yìn ọlọ́run ọ̀yà kò náà ọmọ ibi tó bá ti ń kín ọlọ́run wo wọn ò bí ya anybody kó sọ̀rọ̀ wọn ò bí ya anybody kó kín rárá ilẹ̀ ọ̀gá kan ọwọ́sẹ́ bí one million ọlọ ajé ọ̀gá tíya thirty mẹ́ta ten kan hundred ni fifty fifty ọlọ hundred náà ni twenty five twenty five twenty five mẹ́rin hundred náà ni sixty àti forty hundred náà ni twenty five mẹ́rin ọlọ hundred ni wàhálà ọ̀gá ọtí jájú ó pọ̀ àṣírí torí pé olóyè àwọn ìbájá àwọn tí olóyè àwọn máa kàn káwọ́ sókè lójọ lẹ́yìn wọn máa lọ sọ̀rọ̀ ẹ láì dáa ní. ọlọ́run kò sí ninety nine olóyè olóyè ni kò sí ninety nine hundred ni tó bá ti pé kò pé ni. ọlọ́run thirty méjì forty kan hundred ni. jà ló ń tàn lọ. kí n gbé wọn débẹ̀ ọ̀yá ọ̀gá tiwa jẹ́ kí n gbé ẹ débẹ̀ lọ́wọ́ kan ọlọ́run jẹ́ n gbé ẹ débẹ̀ aráyé iṣẹ́ tí mò ń sọ fún yín yẹn gangan gangan ni irinṣẹ́ ru ọwá tí mò ń sọ fún yín tó ṣáná yẹn iṣẹ́ yẹn gbẹ gan eh. ajé mọ́kàn bẹ́ẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ gbọ́ṣẹ́ ẹ̀wò ajé. ẹ wò confam ló ń sọ fún yẹn iṣẹ́ débẹ̀ débẹ̀ ni o ọmọ yẹn <laughs> ringi to em bad ó bá àdìgàn tó yẹ pé ó kọrin gan o tó bá fún yín ní oṣẹ́ ọlọ́run òbójú mi jẹ́. ọmọ <laughs> ẹgbẹ́ mi rà ọlọ́ọ̀bà ilé ìlànà tí bá rán ọmọ tó mú orí kọ o àgàkọ́tẹ̀ ìjọba ló lè dá ti ta ọlọ́ọ̀bà

ọlọ́wọ́ à ń bẹ òun tí mò ń ja yín tán ni pé ṣẹlẹ̀ mẹ́lẹ̀ yẹn owó àti ọmọ ẹ̀lẹ̀ tí mò ń fẹ́ tẹ́lẹ̀ eh. kí ni kọ́nà náà ń gbé o. alayé bọ́lẹ̀ bẹ́ẹ̀. rẹ̀ sí bí máa ṣe bẹ́ẹ̀ ta tọ́mọ ẹ̀lẹ̀ tẹ́mi fẹ́ tí ò ní mọ̀ o. ibi rẹ̀ fẹ́ sọmọ yẹn nù o torí yẹn sì kúná lẹ́nu mi o. jàrú jàrú. jàrú eh. ìyẹn kéré. alayé ọ̀gá kan ní ẹ̀ tó lọ́mọṣẹ́ tó pọ̀ alayé sórí àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn a máa ránṣẹ́ nìyí a máa fa sí ẹ ní ah, nǹkan tó bá ṣe tì ilẹ̀ ló máa gbé a máa bọ́ yes na ah, irú àwa yẹn sìn a lè tọ́ lọ tó kó máa wà bí kan wọ́n dẹ̀ máa ó ti yé ó dẹ̀ máa ah, ó dẹ̀ máa mẹ́lẹ̀ ń bẹ̀ ọ̀gá wa. àbákílà wa fún tá a ti wà insurance cover yín àwa insurance yín ẹ dá wa dá. ẹ eh, bàbá owó wa ẹgbẹ́ ilé ìṣiṣẹ́ insurance cover yín. alayé ló kéré jù. ṣé lè gbé ayẹ. bàbá sọ pé ó ti lọ. ó ti lọ ìdánwò ó gbà ìdánwò ó ti lọ ó ti lọ ó lọ ó lè dé dàrú lè rí yẹn. ẹ wá jẹ ẹ bá fún gbogbo tó tiẹ̀ ṣe bá kọ́ tí ah, wá wá wá wá ọkọ mi ó mọ̀ ọ́rẹ́ mi o adémọ̀rin ló yẹ kó máa pè é jọ bàbá mi ṣe wà yìí. ìlú ìran rẹ̀ ń ṣàlùwò. ìdọ̀tí pọ̀ nú ẹ̀rín ó ti sú mi. mo lè ṣe wa ohun tó fún màmí kí ló sọ. a ní pé lọ wúlò fún màmí ẹni tó bá fẹ́ pọ́nmọ wúlò fún òun kó pọ́nmọ ìránṣẹ́ náà. ẹ ká sọ táwọn ọyà ẹ ká sọ. alẹ́ béèrè kí ló fẹ́. àtìlà ni mo béèrè wọn. àtìlà kò sí ní láti bo. Eh, èmi àti ẹjọ́ ní ọ̀rọ̀ àjọsọ ti kan ni ó dẹ̀ ti tóbi ọjọ́ méjì sọjọ́ mẹ́ta tí mi rí mo fi ní kí n kúkú wá béèrè ẹ̀ lé. àti ìlà òsì rẹ̀ ó ti lè kú. má kí ló fariwo. Hmm, kò sí nǹkan kan mẹ́kan ṣe sọ̀rọ̀ ó kàn ká mi lára díẹ̀ ni. Ah, mi ò sọ pé lórí pípé. mi ò rárá ó kàn rí bákan bákan lára. ọmọ mi ti lè kó. ìgbẹ́yìn ah. ni ọlọ́run jẹ̀dá lọ gbogbo èyí tẹ́ ń ṣe yẹn tẹ́ ń jẹ dáadáa tẹ́ ń dorí ọmọ mi rú ó ti fi nílẹ̀ ti lè e kú ọlọ́wọ́ aṣọ ọ̀nà ti rí náà nílé. ẹ màmí ẹ jọ̀ọ́ ẹ má bínú A tó bí ọjọ́ wo àbóṣù wo kó tó padà wá. ọmọ mi ò lè padà wá bímọ kì í ṣe tikú kì í ṣe tààrùn ọmọ mi ti ilé èkó e ti lọ ṣoríire ẹ̀yin náà wábi gbàkan lè ṣoríire ẹ̀yin yẹn tẹ báṣubàṣu ìkà ní èèyàn burúkú ní ọlọ́run ti jù yín lọ ẹ wábi gbà ẹ̀yin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dà tani wá mm. kí ló fẹ́ àwọn olùyẹ ti wá dàrú nígbà táti láti lọ ṣe oríire lẹ́kọ̀ọ́ orí tiẹ̀ ti wá dàrú síbí òpònú ọ̀dẹ̀ àwọn abatẹnijẹ́ níbi. I'm talking to you, you are walking out on me. Atila, I'm talking to you, you are walking out on me. Why did you watch that pot? Oga, why you dey shout? Eh? Hey? Eh, And kí ló ṣẹlẹ̀, now why you dey shout? Me? she now only me chop? shout wetin dey do because i dey respect you wọn lè máa pariwo mọ mi kí ló ṣe ilé kí ló ṣe ìwé ní wèrè gan. orí ẹ kò pé orí ẹ ti dàrú orí ẹ kò dàrú mọ̀ mi tí wọ́n wọ́n máa ń lọ wọ́n lè gbé àbúrò ẹ̀ lè lè. ọkẹ́ ọkẹ́ ọkẹ́ kí ló ṣẹlẹ̀ náà. kí ló ṣẹlẹ̀ bí ká wò. Abíkẹ́ ṣé àwọn kan tó ṣẹlẹ̀ dẹ́kọ̀ lójú wọlé mi kí ló ṣẹlẹ̀ ṣé mi nìkan ni mo jẹun tí ṣé mo jẹun nínú bẹ́ẹ̀ mi. ṣé àbíkẹ́ ṣé mo rí mi mi àbí. ilé tó tó mi lọ ẹ ń wọ oṣooṣù. ọ̀yà yìí ó ní ara ìlú àti èdè pé. ìdè máa ní ìdè máa ní ìdè máa ní ìdè máa ní ìdè máa ní ìdè máa ní ìdè máa ní ìdè máa ní ìdè máa ní ìdè máa ní ìdè máa ní ìdè Amaka. You, your sister, okay. will come for this house. Má bínú àbúrò ẹni náà. No, I just wanna be my àbúrò. No vex. This girl talk to me anyhow. Inside my house. No vex. This is where. night ẹ eh? Hey, lipstick ló fẹ́ yìí. èmi ti ṣe tọ àwọn àǹtí tọkùn lélẹ̀. Amaka you never ready. I don dey okay I dey do touch up. Mm. touch up ẹ wo ladies ṣé rí ibi tá à <laughs> ẹ jẹ́ ká pákéjì ara wa lọ ni. kò ṣe é. Ah, eh, tí bá ń gbọ́ wípé ó wà lébi yẹpẹ máa yẹn ó gbé dání ni. tábà dẹ̀ ṣe ṣeré fún sí mhm. bẹ́ẹ̀ lòun náà ṣe máa tọ́jú wa tábà hmm. ṣe bẹ̀tà fún òun gan ó máa ṣe tó dátódá fún wa so everybody package ara ẹni wọn lọ máa dára náà ṣe yọbọkẹyọbọ. Abike you don talk am before anybody wey get ear don hear anybody wey get sense wey get brain don understand and anybody wey fuck up na for there we go fuck am up. na so who wan fuck up kò sí èèyàn tó fẹ́ fuck up ah, tó bá eh. ti débẹ̀ kó jáde fún wa ní kúkú ṣe you can wait ṣóṣó ọ̀pọ̀ máa fún wa lówó yìí. Ah, eh? anybody wey do like mumu for there go fuck am up. ẹ jẹ́ àmọ́ lọ ẹjọ́ ti pọ̀ jù. Hmm? àmọ́ ká ilé ètò mú náà ti pọ̀ jù. Ah, kábíyèsí ẹ fọkàn balẹ̀ ṣèbémi ni <laughs> ọba ńlá nìyí atọ́ba tẹ́lẹ̀ ní kẹ́ tó jọba ẹ̀yin lẹ mọ̀ yìí ara yín o kábíyèsí ọba ńlá ni tó sọ̀lù di ńlá ọba pàtàkì nìyí tó sọ̀lù di pàtàkì ah, kábíyèsí nígbà tí èmi àti àwọn èèyàn mi bá dé fúnra kò dùn mọ́ ló máa gba kámú bẹ́ẹ̀ ni mo ṣe wá ń lù máa yọjú sí yín kábíyèsí o má kí mi má kí mi kí ló ń kí fún kí ló wà torí ẹ̀ náà ni mo ṣe wá síbi kí wọ́n fún yín ní update sir ah, update kí tún nìyẹn àwọn tí mo ní kó lọ kó wá dà <laughs> sà àwọn ọmọ ti wà nínú estate bẹ́ẹ̀ ni sà bí mi ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo kàn kó wọn síbi kan ni pé ok since tí mi tí mo bí tá à ń kó wọn lọ bóyá country home ni tàbí a fẹ́ gbé wọn lọ sí. sọ́tọ̀ọ̀pù ah, ah! mo ní kó lọ kọ́ ọmọ wa ó ní fẹ́ kó wọn lọ síbi kan fẹ́ kó wọn lọ sí country home jọ́sọ fẹ́ kó bá mi ni kí n gbọ́ ọmọ lọ sílé jọ ṣe bó mọ̀ pé ìbàyìí ni màá ti ń ṣàyàn àwọn ọmọ yìí ok ẹ̀mí pé ibi báyìí ni kí n kó wọn wá. ìgbòdo ah, ah, wa fẹ́ kó wọn wá. Ah, ibi ló máa kó wọn wá. ibi báyìí lálẹ́ yìí máa tọ̀nù ẹ̀ máa sọ ibi báyìí di club lálẹ́ yìí ni. àjàyè orí mi ibi báyìí. olówó orí mi eh. ara lẹ ń dá. ara ni hmm. mi ìdẹ̀ tí ìdára kankan èmi tó jẹ́ pé láti bí ọdún márùn-ún mi ò tí ì fọwọ́ kan personal money tèmi owó ìjọba ni mo ná ṣùgbọ́n ẹ̀rí bí ta ti ń gbowó ìjọba yìí púpọ̀ ń bẹ̀ kò mọ̀ pé yàn ń bú òun. ẹ sà ẹ sà owó ìjọba ò tọ̀ owó òlu lówó ìjọba owó ìjọba lówó òlu. àwa àdúrà wà lórí ìjọba ó ti pẹ́ lórí ìjókòó má pẹ́ go down ah. ayé yìí ẹni tó bá ní ká má jà yé àjẹtí ẹ̀ máa yé. ǹtẹ̀ ẹ̀wọ̀n bí ti máa ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ ẹ̀wọ̀n ni mo kàn ń bẹ̀rẹ̀. Ilé àgbẹ̀ kan ṣe mí. Mi ṣe kìkẹ́ àìdé ká pé. Ah. Ọ̀rọ̀ ti dé o. Ṣé babaláyé? mo lè bọ́ fún ara rẹ̀ ẹ tún máa bá mi wọlé náà ayé ni orí mo jẹ kú ẹ̀dẹ̀ ń sọ mí lọ́mọ òkókó tẹ̀ ń bọ́jọ fún mi tẹ̀ ń bọ́jọ fún mi. ibi tó fọwọ́ kàn lọ bẹ́ẹ̀. Oh, àánú ṣe é. mo lérò pé ah, ẹ gidi gan ni o ṣé kò lè ṣe pé tá a bá lọ tán ẹ máa pè mí lórí aago ẹ máa máa complain pé bóyá a ṣe tó dà tó dà pẹ̀lú yín. complain ọlọ́run ní jẹ́ complain ládùn gbogbo nǹkan tí gbogbo yín kó wà yìí ní máa complain lórí ẹ dẹ̀ sọ fún mi pé ilé ìta ṣe yìí stage one any stage two tó wà nílé àmọ́ mi náà mí nìyẹn o ah. ìjà tí mo fẹ́ lọ jà nílé yẹn ìjà òmìnira ni gbogbo ẹ̀mí mi ni máa fi jà á. no marriage. Chief. Chief. Chief. darling. Come over here. You see, eh? Us, we this is. Now we be angels on earth. Yes. Hmm. hmm? You see, show never starts. Hmm. Yeah. Chief, when the show starts, you're gonna see <laughs> Ah. crazy. ọmọ ibo tí ló máa gbé ní ìjọba yìí. ọmọ ibo nìkan kọ́ ló máa gbé yín jọba yìí ọmọ yorùbá gan máa gbẹ̀yìn. débẹ̀ débẹ̀. àbí tó bá fọwọ́ kan wájú yìí níwájú tó ń fọwọ́ kan yìí bó ṣe ń ṣe ní òdá. ilé wa ti bẹ̀rẹ̀ ṣé sọ̀lẹ̀ ni àbí lókè lókè àbí lókè. ẹ tẹ̀ díẹ̀ mọ̀ nǹkan ti fẹ́ sọ mọ́ má bẹ̀rẹ̀ sáré ẹ bẹ̀rẹ̀ lókè kàwá pa iṣẹ́ nígbà náà. ìbẹ̀rẹ̀ sí wàhálà ṣe ìfúnjẹ́ mi ìmọ̀ ìtì máa mú mi ìwọ̀n náà. Ah, ah! òkè ni àdókè ni kẹ́tì bẹ̀rẹ̀. ìyá aládé yóò ló ní í ṣe ọ́pà tó kọjá mu ara rí ògbó náà. o ti ẹyẹ bí ó ṣe ṣe ẹ mọ bó ṣe ṣe. èyí ṣáà sọmọdé wọ́n fọ́ mi ó dàbí pé wọ́n lajú mọ́ mi lórí gbà gbà ah. gbà. Ah. wọ́n lajú mọ́ lórí ah. má rorò kúrò síra rẹ̀ ọlọ́run ní jára ẹ̀dá lọ́yà ìgbéra sọ kó mu àgbo ìbò ṣe ń gbóná yìí kò mú kára rẹ̀ ṣe dáadáa ìgbà àfọwọ́ rẹ̀ gbà ó ṣé mo gbé kí n sọ̀rọ̀ láìsọmọdé ọ̀yọ̀yọ̀yọ̀ mo sì ọsẹ mú wẹlẹwẹlẹ ní ẹsẹ. mo ti ó ní nǹkan kan. Let's let the show begin chief ẹgbẹ́ kọ yìí ta ló ń pè yín. má jẹ́ gbé kọ́ ọ. kí ló ṣe yín. ìwọ ni kọ́ yìí ti wà ní. ọtúnba ẹ ṣe ẹ good. pé mo try. ẹ try ẹ good bàjẹ́. sori ẹ̀yin gbọ́dọ̀ rírò wọ ìlẹ́gbẹ̀ẹ́ kó má ṣe extra mm. iṣẹ́ like nǹkan tágbára yìí ò gbé ẹ̀yin gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ẹ̀kùn kan níròyìn máa ń wáyé. <laughs> ṣó ti rẹ̀ yín ni. rẹ̀ mi kẹ́. jẹ́ n fún lójúkejì yá yín. ẹ eh, irọ́ ni o. Eh. like o ti rẹ́ẹ̀dì fún mi báyìí. bọ̀ṣẹ́ yìí ti charge ni. ah fully charged. Eh, are you sure. very sure o lè check ẹ o. check out check out kọ́kọ́ bet mo fẹ́ jẹ owó yín check out bet. babe ṣé kìí ṣe pé tí mo fẹ́ fún ẹ ló fẹ́ tún fi bet máa jẹ́ o. check out bet. mo ní mo ti wà charged. chicken sample. ọlọ́run tí ẹ bá wà fún recharge three m ni màá gbà lọ́wọ́ yìí. máa fún ẹ five million tí màá wá charge. ok mo ti fẹ́ check òkú yìí o. ẹ mọ̀ sísì. ṣé ìyẹn máa wà lẹ́gbẹ̀ẹ́ ara ẹ̀ máa wá kú lọ. ẹ má bọ̀ Túndé ọtúbà ọtúbà ọtúbà lọ́dọ̀ yìí. 啊啊啊 Yáradé, Yáradé, Yá Pípẹ́ladé, Yá Tìlà, kí pariwo? Kí ló pariwo? Yáradé, Yáradé, Yáradé, dákun, Yàrádé ah ah mo ní wọn lọ níwò yìí Yàrádé má ṣe báyìí Yàrádé Yàrádé Yàrádé Yàbíbíládé Yàfìlà Yàfìlà mo rà ń gà. kí lè máa ṣe báyìí. kí lè fi ṣe chief. Ah, bí a fi gbogbo ṣe chief ẹ̀gbọ́n mi wọ ọkẹ kó tó nípa kúrò lẹjọ torí Ọlọ́run má bínú èmi gangan lórí mi ò pé nǹkan tí mo mí kò yẹ kí n generalize ah. question yẹn mo mí pé kí ni ẹ̀gbọ́n ẹ̀ tó wà pẹ̀lú olówó orí mi fi ṣe olówó orí mi. ẹ jù torí olóhùn bí ìmọ̀kọ́ tẹ̀ ń sọ ẹ bá mi jẹ́ gbọ́n mi wọn ò fi kókó ṣe bóyá tí mo ló fi kókó ṣe gbọ́n mi ẹ omi pé bóyá chief ni ò gbádùn. àwọn ah, pé. olówó orí mi ni nǹkan ṣe. mo dáràn ẹ jọ. <laughs> ewu ewu ta lẹ fẹ́ pè ẹ ti tẹ fóònù ẹ jọ mi tẹ fóònù mi tẹ ah, fóònù. mo da ọ ẹ bá mi jẹ egbò mi ee pípé o. <coughs> hello. bíi kí ṣẹlẹ̀ ó rojú látàrí òun tójú ká làwọn. ó ah. oh, ọmọ ẹlẹ́mí lè túbú ká o. kí ló dé. Ah, inú mi ò dùn náà aláyé kí ló ṣẹlẹ̀. àìní mi ò dùn ọlọ́run ẹ̀yin guys ọlọ́run àìní mi ò dùn ara ní ọ̀rọ̀ ẹ̀gbọ́n ni. ẹ̀gbọ́n wo nìyẹn. àjọ lórí burúkú ni ẹ nì. àjọ lórí burúkú ni ẹ nì irú béèrè ló ń béèrè lọ́wọ́ mi yẹn ẹ̀dùn ojú mo lẹ́gbọ̀n méjì nílùú yìí. Ah, ah, ah, ọ̀túnba Eh, afúnni ló ń jẹ máa wo bẹ̀. olówó jẹ́ ọmọ monday. ọmọ monday tẹ́lẹ̀ gbàgbà ló máa ń sọ every time. kí ìṣeré náà. kí ló wá bù kí ló ṣe wọ́. àlọ́ ní ikú ló wọlé tẹ̀ ẹ̀gbọ́n wa. Eh, níbo níbo ló fẹ́ gbà wá. kò lè possible ẹ̀gbọ́n tí a eh. ọ̀túnba kan náà. Ah, ah. àwọn ní ikú ló ń kọlẹ̀ ẹ̀gbọ́n ṣá. àmọ́ ah, ní kí ló dé tó sọ̀rọ̀ ẹnu ṣe báyìí tó yà ṣé kò tó sọ̀rọ̀ ẹnu máa ṣe ṣé kò fi ń rún ọ̀rọ̀ ara ẹ̀ ṣé ọ̀dọ̀ ẹ̀gbọ́n lè kó yà ni àwọn ní gbogbo àwọn tó tó múlẹ̀ kò lọ́bẹ̀ kò ń lọ́dẹ̀ ẹ̀gbọ́n àkó má ṣe yẹn kó tó ṣe bẹ́ẹ̀ o. ọ̀dà ìjà gbé ọlọ́sọ hospital àbí kí lẹ fi o. ọmọ nǹkan tí máa ń wọlé pé ó yẹ kí lọ yọjú sí wọn ní tí ìmọ̀ tó ṣẹlẹ̀ gangan ẹ̀yẹ́ kẹ́mi débẹ̀ tí bá ti rí tí bá ti rí bó ṣe ń lọ ìdá agbáyé láago máa ní kẹ́ ẹ máa ṣe kí ni. ìrọ̀ àlàyé ìrọ̀ àlàyé jájọ máa lọ ni o jájọ máa lọ àjọ máa débẹ̀ ni. àní ẹgbẹ́ rẹ̀ mẹ́rẹ́gẹ̀rún kọ̀ọ̀kan lọ tí mẹ́rẹ̀ ti dọ̀wọ̀n ìmọ̀ agbáyé láago ṣó ti yé yín. báńkì wọn ní ká má fara lẹ o. ẹ kò sí wèrè kò sí wèrè kò sí wèrè. àbá ṣé sikele wí ṣó ń tẹ̀lé lọ. irọ́ máma gègé sẹ́yìn náà sikele wò tẹ̀lé mi lọ o ó ti yẹ ọmọ ẹ̀lẹ́ ó ti yẹ wàá dúró gẹ́gẹ́ mi lọ ó ti yẹ kí mọ́tò ṣẹlẹ̀ wọ́n dúró tí wọ́n ṣe é lè ṣe lálejò. àwọn bébí the last time tẹ́gbọ̀n yẹn rí ni wọ́n fún mi lówó mọ́tò yẹn máa ń ṣe ṣẹ́ni fún ara yín ni gómìnrin yàtọ̀ sóbìnrin ó ti yé yín àwọn obìnrin kan ẹnu ọmọ mo jẹ rí ni o ẹnu ọmọ mo jẹ rí ni o wọ́n ìwà ẹ̀ nítorí bá ti ń jẹ lọ́wọ́lọ́wọ́ ló máa ń mọ̀ ọ́ ẹ ti rọ́ọ̀mọ̀ ẹ̀lẹ̀ òun ló jẹ́ ká mọ̀ pé ẹgbẹ́ òṣèyàn bẹ́ẹ̀ o ọ̀gbọ́n jì fóun lówó last gist lọ́gbọ́n mẹ́lẹ̀ kan ló máa ṣojú nù kò tẹ́lẹ̀ jẹ́ pé òun mẹ́gbọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ ó ti yẹ ẹ̀mí ọ̀rẹ́ ìṣèlú kó máa ṣe o ó ti yẹ ìwọ máa wọ ṣe fàájì ayẹ yẹ́gẹ́ mi sáré lọ èmi adé padà ń sìn ọmọ ẹ ṣe fàájì fún ọmọ ẹlẹ́ ọmọ ẹlẹ́ ẹ bá fa wèrè lọ́yìn o ó ti yẹ yìí. ẹ bá ẹgbẹ́ bẹ́ẹ̀ mú. ẹgbẹ́ sùn méjì wà ń bẹ̀. tó O ló ṣe ṣẹlẹ̀ àbí òun àti ta lọ́jà. ògèdì ẹgbẹ́ mi àtẹnibodò ìjà àwọn ọ̀bẹ yẹn ọ̀jà nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yín látẹ̀kùn ẹ̀ dáhùn báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣe máa ń mi. ọ̀yá rẹ̀ kàn pariwo wá látojú ọ̀run àbọ̀ ẹ̀ náà ni láti múnà ṣe pariwo látọjú òun nìyẹn rọgẹdí rọgẹdí ilé ọ̀pá tó wà lára màmí náà ló wà lára àǹtí mi kí ni kò ta fẹ́ ṣe báyìí. ọlọ́run àkọ́ àmọ́ ṣe ọlọ́run àkọ́ àmọ́ ṣe. mami àǹtí mi. Mr. Kayode, pẹ̀lú gbogbo treatment àti fún ṣe, wọ́n respond to his treatment at all. Now, ohun tí mo fẹ́ sọ fún yìí, this is off the record. Okay. Ẹ wò, ẹgbẹ́ chief tú àwọn àgbàgbà lọ. Ẹgbẹ́ tú àwọn àgbàgbà, ẹgbẹ́ tú wọn lọ. Àpèyẹ kẹwàá ṣiṣẹ́ yín torí pé àmọ̀pẹ́ capable ni ẹ̀ṣẹ̀ ni ká máa gbé jẹ olówó tèmi lọ ọ̀dọ̀ àwọn àgbààgbà kan ah èmi ò láì gbogbo àwọn eléyìí àwọn àgbààgbà street tèmi dẹ̀ mọ̀ ẹ understand tó bá jẹ́ tòṣòdì ni representative wọn wà níbí. ẹ ọ̀dọ̀ MC kò kéré rárá so. a ní láti máa ṣe máa gbé chief tàwọn àgbààgbà kọ̀ọ̀kan lọ jàrúre jàrú òkèèrè kò kéré rárá ó wà níbí nǹkan tẹ́ bá fẹ́ ṣe kẹ̀ ṣe nǹkan tẹ́ bá fẹ́ sọ kẹ̀ sọ ọ̀nà tẹ́ bá fẹ́ tọ̀ ní kẹ̀kẹ́ ká ṣe kí n ká tọ̀ èmi ò understand nǹkan tí ẹ sọ. nǹkan tí mo ní gangan ni pé tó bá ṣe gbà ká fún ọ ní gbòs gbòs gbòs gbòs. fan kan fan. ok nǹkan tí mo ń ṣe yìí ó lòdì sí profession mi because only mo lè lose license mi But tó ló bá yé jẹ́jẹ́ ní sọ eléyìí fún yín. ẹ sọ ẹ lọ lẹ́kọ̀ọ́. Mr. Kayode ètè ìṣẹ̀lẹ̀ bò. Ah! ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ yé mi ni gbogbo bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ látàárọ̀ èmi ò tẹ̀lé yín èmi kò ṣàkọ̀ wà lójú kan mo kàn wò pé ibi tẹ fẹ́ ọ̀rọ̀ yín mọ̀ àmọ́ gbàdé bá pé ẹ tẹsẹ̀ lébọ̀ àánú òkèrè nu ayé àdàgbà ni mo ṣe wa tán yà ó ti yé mi ti mo ti sọ ní pé wọ́n fẹ́ mú wa wọ́n ti má láyé wọ́n wò pé káwọn lè mú okùn ẹni aláyé káwọn já pa àárí kò jọ o ẹ gbàgbé kò jọ báwo ẹ ṣe wà yìí kò sí ìyàwó tó máa ṣàlàyé o àwọn ọlọ́dẹ páńpẹ́ wọ́n ti rò pé káwọn kan máa kọ ẹran lọ́ńtà wọn káwọn máa mẹ́ran káwọn máa pẹ ẹran jẹ wọ́n lọ mú gèrè wọ́n lọ dẹ̀yẹ sódò wọ́n lọ máa fi kẹ́ja kárí wọn rò pé táwọn bá ti pa láyé àwọn lè máa ṣe bó ṣe wọn káwọn máa kọrin wọn máa kọrin ọ̀tẹ̀ ìgbélé ló lọ tààrà kò síbi tó ń lọ o kò sí òwò tó máa ṣàlàyé tèmi o ọlọ́run tí mo bá ti wà lórí èpẹ̀ tí mo bá ń mí tí mo bá ń dún tí mo bá ń kí tí mo bá ń rìn kò sí òwò tó máa ṣàlàyé o torí ẹni tó ṣe kí ni àlàyé lélẹ̀ àwọn fúnni máa wọ bẹ̀rẹ̀ lẹ́yìn o àlàyé olówó tí ò mọ Monday o ẹ gbàgbé màá wọ́n lè rárá ẹnu o mo máa tẹ̀sẹ̀ bọ̀ nǹkan tó ń dáná sọ fún yín gbọ̀ngàn ni wípé ah. ikú tó bá máa padà ro ó bẹ̀ kó pa ọ́ ẹ̀jẹ̀ rá máa wo mọ́mísí ẹ̀ ṣì yọ̀ǹgì tó bá kú sí ìyá ẹ̀ máa bí ni. yẹ ẹ̀jẹ̀ akọ́sọ̀ òde tó sọ ilẹ̀ ni kí lè gbọ́ kẹ̀kẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ àlàyé ó ti yé yín. ìyá aládé ṣorí tí wọ́n gbé fún ẹ̀yìn iná ni o kò mọ ojú ẹnìyàn dá o mo ṣáà ti fi kàn án lára gbogbo náà yóò padà sẹ́yìn fún àti ẹ̀. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ ọkùnrin kan ṣo kò gbọ́dọ̀ bá àwọn méjèèjì lájọṣepọ̀ o. Ah, mi ò lè ṣe é ṣe ah, irú ẹ̀ lè wáyé. tó bá lè wáyé mẹ́wàá ó ṣẹlẹ̀ o. kò tiẹ̀ lè wáyé kò lè wáyé ẹ ṣe ẹ ṣe. ayò wáyé o. kò ní wáyé. Ah, màámi ẹ̀yin lẹ sọ mí dáadáa àdúgbò. Mami ẹ̀yin lẹ sọ mí di ewúrẹ́ àmúgùn fún tọmọdé tàgbà. Ìyá mi ò kọ̀ ọ́ sí yín lẹ́nu rí nígbà tó wà láyé. Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀yìn màmí? Kí ni mo ṣe fún yín? Àmọ̀ pé sórí ọgbọ́n àgbọ̀njú ẹ̀ sórí ibi tó bá rí. mo fẹ́ mo fẹ́ ayé mo fẹ́ mo fẹ́ ayé ibi tó tiẹ̀ dé nìyẹn ẹ sọ fún wọn ní mo fẹ́ mo fẹ́ ayé pé kò sí ẹni tó lè ní nǹkan tó fẹ́ tó láyé ẹ̀yin arógun gbogbo jẹ́ ẹ lè ba ògo jẹ́ ẹ̀ nínú ẹ̀yin àrógbò bògójì àtológo ní ìsìta wa lọ gbádùn mọ́ yín bíyàn bá mọ̀ pa tó mọ̀ bò kó rántí ọlọ́run ọba tó ń gbọ́kọ́ lọ́wọ́ mi. Gbọ́dọ̀ láì wáyé. Mami. Mami. Mami. Mami. Mami. Mami. Mami. Mami. Mami. Mami. Mami. Mami. Mami. Mami má lè yẹ ọmọ tí forí jì má lè ní ọ̀rẹ́ mi. ó ti jì má lè ojú iṣẹ́ ó yẹ jíjẹ jíjẹ ó yà bá mi kó sí kankan. má ṣe ká o má ṣe ká o má ṣe ká pẹ́ títí o ìkà padà wá bó níbi o ìkà padà wá bó níbi o ẹni pé wí ìkà o ọmọ rẹ̀ á jẹ́ nígbà o àrọ̀mọ̀dọ́mọ á jẹ́ níbẹ̀ tó bá lọ má má ṣe kà ó láṣìírí ayé. Do you accept Inoluwa Richard as your lawfully wedded wife? yes i do. ṣe rí àwọn ará oríṣiríṣi tá a máa ń dá ilé iṣẹ́ wa ń bí especially fún ẹ̀yin new couple tẹ́ wá fún wọn ní mu náà ṣe máa ń pè wá ní aláràgbà yìí dá. àǹdẹ yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a bá nífẹ̀ẹ́ sí kì í láàrùn. do you have any other thing to add to your statement? you're different from other men. a coward beats his wife. tó bá ṣọ́ra ẹni yìí ló my pa Make you kill him now. ṣìgìdì ẹ ti bẹ̀rẹ̀ eré ẹ̀tẹ́ mo fẹ́ tẹ̀. kí ló fẹ́ know ìgbà wo ló ṣì ṣègbéyàwó náà. nǹkan tó yà mí lẹ́nu gangan nìyẹn o. what an irony. I'm sorry but that is not an excuse. it's wrong. mo you change. I'll report you. to who? the police of course. Why did you do all this? I thought you're different from other men. Let me explain. Explain. Ah! Ah! èmi tó jẹ́ wípé mo ti sọ ìrètí ìgbéyàwó nù táwọn ọkùnrin máa ń gbé lágbèjùlẹ̀. So officially this time tomorrow I will be officially known as. Mrs. Okundari. Yes. Babe, ẹ jọ ọkọ mi tèmi àti ẹ jìjọ wá sí bíbá ìlálẹ́ àná ẹ tàjíjọ sùn nínú yàrá ẹ jọ mo jí ń sin mi ò bá nínú yàrá. ṣé fẹ́ gbọ́ kílẹ̀ tó mọ́ five rounds ni mo ṣe. bẹ́ẹ̀ ni mo tún record díẹ̀. don't dare me. what if i do what if i do báwo kí ló máa ṣe. àfiwọ́ àfẹni tó ní òtẹ́ẹ̀lì yìí gbogbo ẹni mo máa jó pa mo máa tún ní ìgbó. Am I supposed to answer that? Yes, I demand an answer. No, you don't. I met a guy online. Ìyọ̀ ayé you ìfẹ́ mi you mọ́ lólóbí ọ̀lẹ́ àwẹ̀ ìfẹ́ sá tiẹ̀ ta. Hi ó ti wọ́kọ́ ló wà lórí dpit now gbogbo wí ìyá náà tẹ ayọ̀ mi. èmi ayọ̀ rẹ rèé. ìwọ ni ẹni tí mo ti ń fi ń lálàá látọjú oorun. èmi ni. hey. hey. Ike ń lọ aṣọ mọ́ ẹ lọ́rùn. I can't afford to share my man with any woman. Ilé ayé yìí láti rí òjò tó rọ̀ láìkù. Bẹ́ẹ̀ arójò tó kù láìrọ̀. Wọ́n lọ. Ṣé ìwọ gangan ni mo ṣe é? Àdéhùn. Mo jẹ́ wípé gbogbo ọjọ́ ayé mi ìbànújẹ́ ni tí ọlọ́run bá wà lókè marriage wọn yẹn máa dàrú. ìwọ ló stupid jù nígbà tẹ wá school in everything you were never lucky. má tẹ ọkà mi ní ìrùmọ́lẹ̀ kó má bàa ríjà ìjọ. èṣù lòun fẹ́ bẹ́ẹ̀ gbé oníkọ̀sáyé. Ah, why do you do this for yourself. látọ̀ mọ̀ yẹn tó ti gbà wá ẹ fẹ́ gbẹ́ni ẹ̀fẹ̀ mi rú ewu ẹ wà ní ẹ̀jẹ̀ lọ ọ̀gbẹ́ni. máa ṣe bẹ́ẹ̀ bá pẹ́ mọ̀ kan ni out. ibo ló lọ pààkì ibi ló pààkì mọ́tò sí. mo pé ṣì ló ń bá ìgbé láti jọjọ yìí. báwo ni omi èṣù lélẹ̀. ó fojú sunkún ọmọ tá à ń sọ yìí. ẹ̀ráyé wo mi ọ̀rọ̀ gbé wọn wá. àṣé. lanu alángbá ò lè kó sí mi ò bá nìdí o obìnrin kì í jẹ́ mọ́lú ẹ wo bí ọ̀rọ̀ bá yọ má ṣe kà o ẹ bá má ṣe kà o má ṣe kà o má ṣe la ó láṣìírí ayé o.